إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفون ألوم الله أترى صلاة فون محمد صلى الله عليه وسلم أتنا تسواج إن شاء الله لري دلقوا لتنو عبدة الأحكام èyí tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala ti ọkọjọ láti nọrọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nípa lamari ẹsìn wa èyí tí a máa gbé wò láàárọ̀ inṣàlá òun náà ni báàbù nazari àwọn àhàdíìsì tó wá lórí ìjẹ́jẹ́ èyí tí a mọ̀ sí vow àbára wa sọ̀rọ̀ nípa ìbúra ìpé yẹn máa búra láti lè fi kankan pa ìjẹ́jẹ́ eléyìí náà yẹn máa ṣe láti lè fẹ́ fi kankan nípa bákan náà bákan náà ìpè tí ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala tó bá ṣe báyìí màá ṣe báyìí àbí nǹkan tí mo ṣe lọ́rùn àyàn léra mi lórí ni láti ṣe nǹkan báyìí. عن عمر بن الخطاب رضي الله عنه قال لا تيضى عمر وما الخطاب قال باكبا ينسي أني قلت يا رسول الله lọ́jọ́ kan mo ní eré òjíṣẹ́ ọlọ́mọba ìní kúntùnà zartu fìjahiliya mo jẹ́jẹ́ nígbà jahiliya síwájú kátó gba islam àná àtẹ́kìfà leilatan ipe màá ṣe itikaf ọ̀fi riwaya nínú ẹgbà wá kan yauman ipe màá ṣe itikaf fún ọjọ́ kan àbí òru kan fil haram ní mọ́ṣáláṣí abiyọ̀ òun náà ní alkaaba kọ́ọ̀lá fa áwùfìbí nazarik òjíṣẹ́ ọlọ́run bá ní tó bá rí bẹ́ẹ̀ pèrè umar pé ìjẹ́jẹ́ rẹ̀ àwọn kan ní bẹnu àwọn nǹkan tá à ń ṣe ní ẹ̀sìn tó ṣe wípé àwọn kẹfìrí wọn a máa ṣe é ṣíwájú kọ́lọ́wọ́ tó gbé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ torí pé àṣẹ́kù bọ nǹkan tí anábì ibrahim aleyhisalatu salam tí ó ṣe lẹ́sìn àwọn àṣẹ́kù bọ rẹ̀ ṣì ń bẹ ní ìgboro maka ṣùgbọ́n àwọn kan ni wọ́n introduce àwọn nǹkan ẹbọ ló fi di wípé ilẹ̀ maka dilẹ̀ tí wọ́n ti ń bọ ẹbọ. E arákùnrin kan tí wọ́n ń pè ní hamru bin luhayi òun ni ẹni tó kọ́kọ́ introduce ẹ bọ́ sí ìgboro maka ó lọ ìlú kan tí a mọ̀ sí yemen orí wọn tán ń bọ oríṣiríṣi òòṣà níbẹ̀ òun náà gbérú ẹ̀ wá sí maka ipò yẹ káwa náà lè mọ̀ ṣe lé òun ló fi di wípé àwọn èèyàn ń bọ òòṣà ní ìgboro maka lẹ́yìn anabi ibrahim alayhi salatu wa salam àti ọmọ rẹ̀ anabi ismail alayhi salatu wasalam lára nǹkan tó máa ṣe náà ni pé wàá máa ṣe itikaf òun náà ni pé kéèyàn pa sófo sínú mọ́ṣáláṣí wọ́n a máa ṣe léyìí wọ́n máa ṣe hajj náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan míì tán máa ń ṣe tó jẹ́ nǹkan táwọn gbà pa wọn fi sin lọ́wọ́ ọba àwọn èyí tí ó bá mú anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó yọ kúrò àwọn èyí tí ó bá mú anabi sallallahu alaihi wa sallam ọlọ́run bá ní kó filẹ̀ àwọn èyí tó ní ìdí kan adjust yẹ wọn adjust rẹ so umar radiyallahu anhu kó tó gba islam ó jẹ́jẹ́ wípé òun ó ṣe rí ti káàfù ní mọ́ṣáláṣí kàábà so lẹ́yìn ìgbà yẹn ló gba islam ó wá rántí ó wá sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ipe rẹ òjíṣẹ́ ọlọ́run ọba mo jẹ́jẹ́ pé màá ṣe rìtì káàfù ní mọ́ṣáláṣí kàába rìtì káàfù nǹkan tó dáa ni gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tọ́ka sílé nínú alkur'an kareem wàlá tó bá ṣirú hunna wa an tó máa kí fún na fil masajid ọlọ́ni àwọn ìyàwó yìí ẹ má ba wọn láṣepọ̀ ńgbà tẹ́ bá ń ṣe ètìkáfù lọ́wọ́ nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn kéèyàn ṣe itikaf nǹkan tó dáa ni ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n ẹni tó bá ṣe lọ́ràn yẹn lórí ẹ̀ lórí pẹ̀lú kó jẹ́jẹ́ ńkọ́ pípé èrè ọlọ́run mo jẹ́jẹ́ pé màá ṣe itikaf that is mo promise rí ọlọ́run ọba pé màá ṣe itikaf nǹkan tó dáa ni nǹkan tó lóun fẹ́ ṣe yìí sọ anábíwá muhammad sallallahu alaihi wa sallam sọ fún pé a ó fi bìnnà drik tó bá ṣe pé nǹkan tó jẹ́jẹ́ tó promise ọlọ́run pé ó ṣe nìyẹn pé ìjẹ́jẹ́ rẹ̀ lọ ṣe itikaf yẹn so umar radallahu anhu ó lè lọ ṣe é ti ká kan àbí òru kan tí ó promise so gẹ́bí ń ta sọ fún wa pé anáforo orin ìjẹ́jẹ́ tabanikatu sí yorùbá àwọn olóyìnbó àwọn ó pè ní vow òun náà ni solemn promise promise téèyàn kàn nípa ipò wọn á ṣe so eléyìí ni wọ́n ń pè ní anadru ní èdè larubawa sọgbà mí èèyàn jẹjẹ pé wọn ṣe tọlọ́wọ́n ọba so irú nǹkan báyìí nǹkan téèyàn gbọ́dọ̀ ni gbà mí dẹ̀ ni èèyàn á máa jẹjẹ gbà mí wípé òun ó ṣe nǹkan kan ó lé nǹkan mí táwọn afá máa pè ní nadru lajaj orí jẹjẹ téèyàn ṣe ń gbà bí ìgbà tó ń bínú lọ́wọ́ ó wá ń kankan yẹn nípa lápèjúwe kéèyàn sọ fún èèyàn kan wípé tí n bá fi lè wá ilé ẹ lillahi alayya nafuru an ahujja mo promise ọlọ́run ọba pé màá ṣe hajj tí n bá wálé ẹ that is n tó ń sọ ni pé òun ò ní wálé rẹ̀ ṣùgbọ́n fẹ́ kàn ń pa gan wọ́n ló ń promise ọlọ́run ọba pé òun ò ní wálé rẹ̀ àbí tí n bá fi lọ́bẹ̀ yẹn ìláyà àlàyé nadrun and asuma shahara mo promise ọlọ́run pé máa gba àwọn oṣù kan tí n bá fi lè lọ́bẹ̀ yẹn ó fẹ́ kàn ní pápó òun ò ní lọ́bẹ̀ yẹn náà ni so eléyìí ni wọ́n ń pè ní nadrun lajaj ìgbà míì dẹ̀ ní àmọ́ jẹ́ ìtawọn àfáǹpè ní nazru almubah kíyàn jẹ́jẹ́ kí wọ́n ó ṣe nǹkan tó dáa ẹ̀rù lápèjúwe sì kíyà sọ fún ọmọ pé tó o bá fi lè wọ secondary school mo promise lọ́sọ́dọ̀ ọlọ́run ipé máa ra mọ́tò fún ẹ ó yàtọ̀ sí pé tó bá wọ secondary school máa ra mọ́tò fún ẹ eléyìí promise lásán ni ṣùgbọ́n gbà tó wá sọ pé tó bá fi lè wọ secondary school mo promise lọ sọ́dọ̀ ọlọ́run wípé màá ra mọ́tò fún ẹ ó ti fi tọ́lọ́wọ́n ọba kún ilé àwọn afáà pé ní northern mobile ìjẹ́jẹ́ tó ṣe pé ní ṣe pẹ̀lú nǹkan tó wà permissible lásán òun ṣe pé yí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba òun ni nǹkan tí ó fẹ́ ṣe torí pé ó ra mọ́tò fọmọ ìyẹn ò ní kankan ṣe pẹ̀lú so ó promise yẹ ní nǹkan tí ipò wo ṣe nǹkan fún ṣùgbọ́n ó súnmọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala so umar ọ̀dàláwọ̀ ẹnu yìí tó ń promise yìí promise ìtẹ̀láṣẹ ọlọ́wọ́ ọba nítorí pé ká ṣe ẹ̀yìntì káàfù lára nǹkan jọ́sìn ni so lillahi alayya nadhru mo promise ọlọ́wọ́ ọba ana àtẹ́kìfà lẹ́yìn látàn filmazil haram ipe kí n ṣe itikafu ooru kan ní mọ́ṣáláṣí ọlọ́run ọba abirọ̀ so eléyìí wọn a máa pè ní north rotor kéèyàn jẹjẹ pé òun ó ṣe ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba kan sokoba jẹ north lajaj tó ṣe pé ìbínú lẹ́nìyẹn fi sọ àbí ó jẹ́ north mubah àbí ó jẹ́ north rotor ni àbí ti tabarro tó egbín yẹn fẹ́ fi wó ojú rí ọlọ́run ọba ni ìpìlẹ̀ ní pé kò dáa kéèyàn sábà máa ṣe kéèyàn máa jẹ́jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn ni pé kò wá encouraged lanabuwa muhammad sallallahu alayhi wa sallam ó fi ní iná nazara láyé àti ibi khairin iná ma yustakhara ju bí iná al kéèyàn máa jẹ́jẹ́ kò ń ṣe nǹkan tí máa ń mú dáadáa wá fún yẹn ọ̀nà tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala máa ń fi ń ti àwọn èèyàn láti ṣe dáadáa ni nígbà tí yẹn bá ní ìrẹ ọlọ́run tó bá jẹ́ ń pass exam mi màá gbáwẹ̀ tọrọ kọ́lọ̀ ń jo pass exam rẹ mọ́ so mọ́ àwẹ̀ gbígbà rí ọlọ́run bá tó bá fún mi lọ́mọ màá ṣe sọ́dákà pẹ̀lú nǹkan báyìí báyìí báyìí bí ọlọ́run ọba kó fún ẹ lọ́mọ má so mọ́ sọ́dákà tó fẹ́ ṣe sọ sọ́dákà lọ́tọ̀ tọrọ ọkọlọ́run fún ẹ lọ́mọ àbí kó fún ẹ lówó àbí kó fún ẹ ní nǹkan tó ń wá lọ́tọ̀ torí ìso méjèèjì papọ̀ mọ́ra wọn ọ̀nà tọ́lọ́ máa fi ń ti èèyàn tó láwọn láti ṣe nǹkan ni eléyìí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ kúndò ẹ̀ púpọ̀ tá a bá ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run là á máa promise ọlọ́run pa ṣe nǹkan báyìí islam wọ̀ encourage wa ṣe dáadáa nítorí fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n sùn méjèèjì papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n tí yẹn bá so pọ̀ ńkọ́ ó ti dòun náà nù promise tó promise yẹn o gbọ́dọ̀ fulfill yẹ nítorí promise yẹn o gbọ́dọ̀ fulfill yẹ tí ò bá fún fílẹ̀ ẹ̀rù ń bẹ lọ́rùn ẹ̀wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ẹ̀rù tí ó máa bẹ lórí ẹ̀yẹn lànàbí sọlá fi discourage yẹ ìrì ọlọ́run ọba fún mi lọ́mọ ìrì ọlọ́run ọba dín pass exam mi tọ́lọ̀ ò bá fún ẹ lọ́mọ àbó pass exam ò dára kankan ṣùgbọ́n tó bá ní ọlọ́run ọba fún mi lọ́mọ tó bá fún mi lọ́mọ màá gbàwé oṣù méjì ọmọ wa dé ó wa kókó gbàwé ṣàìtọ́nù wọn wọn ń ẹ̀ ń lòkulò màá gbà màá bẹ̀rẹ̀ next week màá bẹ̀rẹ̀ ní next year màá títí títí tí ìyẹn lè mọ́rí ìgbà tí è jáde láyé so ó gbé ẹrù lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìyí tó ṣe pé ìjẹniyà ń bẹ fún lórí rẹ̀ torí pé n tó so ìjẹ́jẹ́ yẹn mọ́ ọlọ́run ọba ti ṣe fún ó kókó ń ṣe páàtì títí ẹ̀ ṣùgbọ́n ká ní kó tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àbó tọrọ owó lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́n bá fún lówó ó bá fún lọ́mọ tí ò bá dẹ̀ fún òfun náà nù so kò sí kó gbé ẹrù kan lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ilé ìlànà bí muhammad sallallahu alaihi wa sallam na nazara la àti bí kòyèrè ìjẹ́jẹ́ òun bí dáadáa kan fún yẹn ẹnna ma yóò sọ àkàrà ju bí ọ̀nà tọ́lọ̀ máa fi ń ti ẹni tó láwọn àti náwó àbá ti ṣe dáadáa ọ̀nà tọ́lọ̀ máa fi ń ti láti lè fi ṣe dáadáa ni so eléyìí òun ni position ẹ̀sìn lórí rẹ̀ ṣùgbọ́n tí yẹn bá ti ṣe kó pé sáìdì tiẹ̀ náà ló kù eléyìí ni wọ́n ń pè ní another muallak ìjẹ́jẹ́ tó ipa sùnmọ́ nǹkan ìmí náà ń bẹ tó ṣe wípé kò ń ṣe mu'allak àsomọ́ nkankan anadrul mutlak ìjẹ́jẹta túlẹ̀ lápẹ̀jú èkì nǹkan wò sùsùn kìíní ìláyé aláyẹ nadrul anahauja asanatal qadima mo promise ọlọ́run ọba pé màá ṣe áàjì lọ́dún tó ń bọ̀ mo promise ọlọ́run ọba pé màá ṣe áàjì ní ọdún tó ń bọ̀ mi ìsomọ́ nǹkan pé tọ́lọ́ ń bá ṣe báyìí fún mi eléyìí náà tún kọ́ àwọn àfárí eléyìí náà tún da tó ná torí wípé tó o bá padà rí agbára àti ṣe àjìmọ́ ń ó ti la nǹkan bọ́ra ẹ lọ́rùn torí pé o promise ọlọ́wọ́n ọba ni ṣùgbọ́n ó wulẹ̀ promise ọlọ́wọ́n ọba tó bá dọdún tó ń bọ̀ tó bá rí lọ alhamdulilah tó bá rí lọ ò dẹ́sẹ̀ ṣùgbọ́n gbà tó bá ti lábọ́ ẹ lọ́rùn pé mo promise ọlọ́run ọba pé màá ṣe áàjì lọ́dún tó ń bọ̀ àbí mo promise ọlọ́run ọba pé màá gba àwẹ̀ oṣù kan lọ́dún tó ń bọ̀ èèyàn ti la nǹkan bọ̀rẹ̀ lọ́rùn ló fi jẹ́ wípé ká máa promise ọlọ́run ọba pa á ṣe nǹkan fún ọlọ́run ọba eléyìí ò ṣe nǹkan tí ẹ̀sìn encourage wa ṣùgbọ́n tá a bá ti ṣe àwọn èèyàn gidi àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa ń fulfill yẹ àwọn èèyàn gidi wọ́n ń jàǹbá àdéhùn tán bá bọ́ ọlọ́run ọba ṣe lọ́lọ́run ọba fi ń ròyìn àwọn ẹni dáadáa ìpè yín fún nàbì nàdírì ìjẹ́jẹ́ tán bá ṣe promise tán bá ṣe fún ọlọ́run ọba wọ́n máa ń pè é e ni yóò fún nàbì nàdírì wọ́n á máa pé àdéhùn wọn so eléyìí lára ìwà àwọn ẹni ọlọ́wọ́n ọba ni ìpìlẹ̀ ó wà discouraged ká mọ̀ promise ọlọ́wọ́n bá pa á ṣe báyìí lẹ́yìn àwọn nǹkan tọ́lọ́wọ́n bá bá lábọ̀ wá lọ́rùn ẹ̀nu wákàtí márààrún àwẹ̀ rọmọgán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan tó lábọ̀ wá lọ́rùn ájì ọ̀ràn ẹ̀yìn àkọ́kọ́ gbogbo èyí tó bá kù ní àwọn iṣẹ́ náfìlà a mọ̀ ṣe bàbá ṣe lágbára mọ́ ni mọ́ promise wípé wàá ṣe nǹkan báyìí fọlọ́run tó bá ṣe báyìí fún ẹ mọ́ promise yìí pé wàá ṣe nǹkan báyìí kódà bó o so mọ́ wípé tọ́lọ́n bá ṣe báyìí fún ẹ torí pé ó pọ́síbù kó mọ́ para ní agbára àti ṣe nǹkan ẹ mọ́ ó dẹ̀ ṣe ń bẹ lórí rẹ̀ sọ̀rọ̀ mọ̀rọ̀ dàlá àgbò ọlọ́run ṣe nádúró òun promise ọlọ́run wípé òun ó ṣe é ti káàfù ní mọ́ṣáláṣí abẹ́wọ̀ tó ń ṣe mọ́ṣáláṣí kàábà ṣùgbọ́n bá tó ń ṣe ìjẹ́jẹ́ yìí kóun tó gba ìsìláàmù ni sọlọ jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ kèfèrí náà wọ́n máa ń sin lọ́hùn ṣùgbọ́n wọ́n ń sin lọ́hùn pẹ̀lú ẹbọ wọ́n á máa sin lọ́hùn pẹ̀lú fẹnu wọn yàtọ̀ tí ó máa bẹ láàrin ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó jẹ́ kèfèrí nu ẹni tó jẹ́ mùsùlùmí yóò máa sin lọ́hun tí ò ní fẹ́ bọ́ sí àwọn kẹfẹ́rí maka wọ́n gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ wọ́n gbà pọ́ ló dá wọn wọ́n gbà pọ́ ló ń ṣe jẹ́ ẹ̀mú fáwọn wọ́n gbà pọ́ ló ní kápá lórí nǹkan wọ́n dẹ̀ gbà páwọn á ṣèjọ́sìn fún ṣùgbọ́n àwọn á máa fún ọlọ́run ó dẹ̀ tún máa ṣèjọ́sìn fún àwọn òòṣà wọn náà olùjẹ́pẹ́ gbàtánà muhammad sọ̀lá asán tó ní kọ́ máa ṣèjọ́sìn fún òòṣà wọn máa ọlọ́wọ́n ọba allah nìkan ni ká máa ṣèjọ́sìn fún eléyìí jẹ́ nǹkan tó tóbi lọ́kàn wọn eléyìí wúwo lórí ẹ̀mí wọn wípé kí lọkùnrin yìí sọ fún wa ajá alàlàlìyàtà ilẹ̀ àwọn àhídá ṣé àwọn òòṣà tá a máa bọ àwọn nǹkan tá a máa sìn ó fẹ́ sọ dẹyẹ ọ̀kan péré ìnáhàdà làṣẹ ìkùnà ọjà eléyìí nǹkan ìmọ̀tá àbárú ẹ̀ pàdé lọ́dọ̀ àwọn bàbá wa ni. ọlọ́run bá subhanahu wa ta'ala ni náà ìdákanu ìdákílẹ̀ lọ́mùlá ilà ìlọ́lá tán bá sọ fún wọn ipe kò sí ọba kan kò sí ìlàhù kan àyàfi allah tó yẹ kán mọ̀ ṣèjọ́sìn fún wọn ní àìnà látàríkù alihatina lè ṣáà irin majnun wọn ní ṣe àwọn alihatina aliha tí a ń bọ ṣáàfi gbogbo àwọn eléyìí lẹ lè ṣáàrin majnun a máa tẹ̀lé ọ̀rọ̀ akọrin wèrè ìyẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n rí fẹ́ẹ̀sì kí la fẹ́ lòun belé o ní pé wọ́n máa ń sin lọ́hùn wọ́n máa ń sin lọ́hùn pẹ̀lẹ́ bọ ọlọ́run bá fi sọ pé wà máa yú mínú àkfàrù òǹbí láàhì èyí tó pọ̀ jù nú àwọn èèyàn wọ̀nyẹn wọn ní gbọ́ ọlọ́run ọba gbọ́ ìlà wà ó mùṣèríkó àfikọ́ tó máa ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhana wa ta'ala láàyè fírò ayé òṣèré kàbí kò ní ṣàforíjì pé kéèyàn ṣe bọ́ pẹ̀lú òun wọ̀nyẹn fírò máa dùn náà dáàlì iye ṣáà etí ò bá tó ẹ bọ́ ọlọ́run ọba lè ṣe àforíjì ìgbà tí umaru sọ wípé òun jẹ́jẹ́ pé wọn aṣèré ti ká fún ọlọ́wọ́ bá allah nígbà àìmọ̀kan òun kó òun tó gba islam àwọn náà máa ń ṣèjọ́sìn ṣùgbọ́n ìjọ́sìn wọn ìjọ́sìn tó lẹ́bọn nú ni wọ́n ó ṣe tọ́lọ́hún wọ́n ó ṣe títí àwọn òòṣà náà papọ̀ báwọn míì náà ṣe ń ṣe lónìí nínú àwọn tán pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ṣe tọ́lọ́run wọ́n tún ṣe tàwọn òṣàmì náà ní orúkọ orólé ní orúkọ àṣàlú bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan wọ̀nyí ní ẹ̀bọ ni pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ wọ́n á máa sí lóhùn pẹ̀lú fẹ́nu nǹkan tí ìfẹ́nu wọn tó bá fi lè suggest fún wọn nǹkan tó ṣe wípé wọ́n ó máa ṣe nìyẹn nǹkan tí ìfẹ́nu wọn bá sọ fún wọn òun ni tí wọ́n máa ṣe kò ń ṣe tí ànábì muhammad sallallahu alayhi wa sallam tó bá mú wa ló ń jẹ́ pẹ́ni tó pe rẹ mùsùlùmí lónìí gbogbo ń tá a bá ṣe lẹ́sìn ó bọ̀rọ̀ ọmọ bẹ ní ìbámu pẹ̀lú tánlẹ̀ muhammad sallallahu alaihi wa sallam tó mú àfún wa ni táwa náà bá ti ń sọ yìí pé táwọn bàbá wa sọ nìyí táwọn àyà wa ń ṣe nìyí ẹ̀ńtẹ́mi fíìlì nípa ẹ̀sìn nìyí a ti ń tọ ìlànà àwọn èèyàn tán síwájú wa eléyìí dẹ́ nìyí nǹkan tí ó bá mu agbọ́rọ̀ tọ ìlànà anabi sallallahu alaihi tó fi àwọn sọ̀hábà tó fi wọ́n lẹ̀lé lórí ìgbà tí tí wọ́n rù tó jẹ́jẹ́ pé òun fẹ́ ṣe tó jẹ́ pé nǹkan tó bẹ́sìn mu ni anábìsọ̀ lásán sọ fún wípé fa ọ́fìmì nazaric lọ pé ìjẹ́jẹ́ tó sọ eléyìí nǹkan tí ó dáa ni àmì abdullahi bin umar rọ́jì aláwọ̀ àgbègbè láti ọ̀dọ̀ abdullahi bin umar kọ́lọ́ba yọlùsùn àti bàbá rẹ̀ àní nàbí sallallahu alayhi láti ọ̀dọ̀ ànábì anáwó náà hàn ní nàzírí òjíṣẹ́ ọlọ́wọ́ba ó pọ̀ fún wa ká máa jẹ́jẹ́ wọ́kọ́ ó sọ wípé ìnáwó láyà àti ibi xeyírìn ìjẹ́jẹ́ kò ń ṣe nǹkan tí máa mú dáadáa wá fún ni wà ìnàmà yusta kharaju bihi minal bakhin ọ̀nà tí ọlọ́wọ́ba tí máa fi ti ahun láti ṣe dáadáa ni ọ̀nà tọ́lọ́wọ́ba máa fi ti ahun láti ṣe dáadáa gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ṣe sẹ́yìn àni ọkùnbàtà bí nàámìr látọ̀dọ̀ ọgbọ̀mọ̀ àmìr kọ́ọ̀l ó sọ yí pé nazara ti òkùtì and tẹ́mṣì ìlàbẹ́ ti lọ ìlharam ẹ̀gbọ́n mi tó jóbìnrin ó jẹ́jẹ́ pé òun á rìn lọ sílé ọlọ́run ọba abẹ́wọ̀ hafiatan láì wọ bàtà náà mi yẹn fẹ́ lọlé ọlọ́wọ́n bá bí wọ̀ ó lè gun rànkúmi lọ ó lè gun kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ó dẹ̀ lè rinsẹ̀ lọ ṣùgbọ́n arábìnrin yìí lòun fẹ́ rinsẹ̀ lọ òun ṣe rinsẹ̀ lọ lásán nìkan òun ò tún ní wọ bàtà dàtí sówó pé ìyẹn ni ó jẹ́ kí ìjọsìn kó kún dáadáa bẹ́lómi ó ṣe sọ wípé òun fẹ́ yẹ nẹ́fílà fún ọlọ́run ọba ní ó ọmọlúàbí kó n lè yẹpẹrẹ ara àwọn wájú ọlọ́run pa kó wù jẹ́ kankan ṣètọ́nù wa fi sí lọ́pọlọ wípé láàrọ̀ ọ̀nà tó lè fi yẹpẹrẹ ara ẹ̀ wájú ọlọ́run ọba òun náà ni pé kó yan nẹ́fílà ń wọ ọmọlúàbí àmọ́yà àwọn afá tó fún yan náà kàlí bẹ́ẹ̀ igbó wa jí lóru òwò ọmọlúàbí òwò àmọ̀yìn náfílà fún ọlọ́run ọba alimiskin òun náà máa wò pé ah eléyìí náà ń kàlí tó gbóná dáadáa ìwọ ọmọlúàbí sọ arábìnrin yìí òun náà jẹ́jẹ́ pé òun fẹ́ rìn lọ sílé olúwa háfìyàtà lẹ́ni tó ṣe wípé kò ní wọ bàtà famaratni an astaftiya laha rasulallah sallallahu alaihi wasallam ó ní ẹ̀gbọ́n mi wá pa mí láṣẹ ipe kí n bá òun bèèrè lọ́wọ́ anabi sọlá asálàm fastefta ìtùhù wọn á bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba pé nǹkan tẹ́gbọ́n mi fẹ́ ṣe ni fàkọ́ọ̀lá lè tẹ́mṣì wọ̀lítẹ́ríkà òjíṣẹ́ ọlọ́run ọba ní kò lé tó báyẹn òun làbùrọ̀ sọ pé òun fẹ́ mú jẹ́jẹ́ wípé òun rìn lọ lè tẹ́mṣì wọ̀lítẹ́ríkà kó rìn kó dẹ̀ gùn kan náà so ká sọ pé a fẹ́ rìn lọ ní òní jẹ́jẹ́ yẹ ìyẹn kò ń ṣe nǹkan tí ó da àbí ká la fa àfẹ́ wọ bàtà ìyẹn ò ṣe nǹkan tá a sọ pé ó da so tá a bá wọ bàtà nítorí pé a fẹ́ súnmọ́ ọlọ́wọ́ bá ní kò sẹ́rì fún un olóhùn jẹ́ pé anabi sọlá míì yóò fi bàtà kírun yóò wọ bàtà tí è kírun gẹ́gẹ́ bí nǹkan tí àwa náà mọ̀ anas rọjàláwà ánì gẹ́gẹ́ bí alimami bukhari rahimahulah ta'ala ṣe gbà wá olú anabi sọlá a máa fi pàtàkì rúngbà mi alimami abu dawud ti gbà wá ikú anabi wa muhammad sọlá salam owó mọ́ṣáláṣí ń jọ kan ó wá ń kírun àwọn sàbẹ̀ kan rí kó bọ́bá ta rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ni lórí irun kálukú náà bá bọ́bá ta titi wọn náà ìgbà tán parí irun wá bèèrè lọ́wọ́ pé limada altaitum ni alakum pé dẹ́bi bọ́ ta yín wọ́n ní ra àyínáka alkaita ní àlẹ́yìká fa alkaina lè àlànà a rí pé bọ́bá ta fi bọ́ tiwa anamsọ lásán wá sọ fún pé ẹnna jìbìrì la àtàní fa àkbára níbi ànà fi ìmọ̀ àkàbàsà jìbìrì ló wá bá mi pé bàtà yẹn ẹ̀gbin wà ń bẹ̀ òun mo fi bọ̀ ó wá pọ̀ pé tẹ bábá mọ́ṣáláṣí ẹ̀wù bàtà yín dáadáa kẹ́ẹ̀ tó fi kéwù tó bá lẹ́gbìn ẹ̀yọ kúrò ṣùgbọ́n ẹlòmíì ìwọ̀n ó bìlíwì pé lára nǹkan tá a lè fi súnmọ́ lọ́wọ́n ọba dáadáa ò ní pé kó bọ́ bàtà tó bá fẹ́ kírun so tó bá rí èèyàn kan tó wọ bàtà tó ń kírun yóò ní àrùnzùbìlà àwọn eléyìí ọmọ tí wàá gba wèrè mẹ́sìn èwo ni ká máa fi bàtà kírun bẹ́ẹ̀ ni ẹ̀sìn ó gbà pa lè fi bàtà kírun ní abolo tí wàá fi bàtà kírun kéésì mi ni èyí ìyóò ní ṣe pẹ̀lú àṣà wa ṣùgbọ́n ordinarily ṣé yẹn lè fi bàtà kírun ó lè fi bàtà kírun ẹ̀sìn ò takò ṣùgbọ́n wá kubo ló ti fẹ́ lò ó eléyìí yóò máa ní ṣe pẹ̀lú àṣà àwọn èèyàn so ẹni tó lòun fẹ́ rìn láti ibà yìí lọ sí mẹ́kà láti lọ ṣe hajj pé kó lè fi súnmọ́ ọlọ́wọ́n bá sí ẹ̀sìn encourage irú nǹkan bẹ́ẹ̀ tó bá lágbára àti gun mọ́tò gun mọ́tò tó bá lágbára àti gun pléènì gun pléènì tó bá ṣe pọ́pọ́ ojú omi ló lágbára gun ó wáyé pé rànkómi ni gun tó bá rẹ̀ wá lágbára tó yẹ pé àfikún orin náà ni bá láìfi ṣùgbọ́n pòkè ìsúnmọ́ ọlọ́wọ́n bá yóò mọ bẹ pẹ̀lẹ́lẹ́ àní di tẹ́kìsì tí ó sọ táàbà ti rí tẹ́kìsì so nígbà tárábìnrin yìí tó jẹ́jẹ́ pé tó ń fẹ́ ṣe ni àníṣọ́lá asálám ó tọ́ka rẹ̀ lọ síbi nǹkan tó dáa ìgbélé tẹ́mṣì kórìn wàlítẹ́ríkà kó dẹ̀ tó ń gun nǹkan náà عن عبد الله بن عباس رضي الله عنهما لا تيودا عبد الله بن عباس كل ما يرسون واتبارك أنه قال أصبعي استفتع سعد بن عبادة رسول الله صلى الله عليه وسلم سابقا تيورك ورجع سعد بن عبادة ó béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀lọ́ asam finadri nkan ala omi nípa ìjẹ́jẹ́ kan tí ìyá rẹ̀ ti ṣe tòfíyàt kọ́bla ntàkìdíyàwó ìyá rẹ̀ jáde láyé ṣíwájú kó tó lè ṣe kó tó lè mú ìjẹ́jẹ́ iṣẹ́ fàkàrà rasulillah sallallahu alayhi wa sallam fọ́kìdì àmà òjíṣẹ́ ọlọ́run ọba ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ó lè san tó bá jẹ́ bẹ́ẹ̀ san so ló jẹ́ pé tí èèyàn wa tó bá jẹ́jẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ò rí san kó tó jáde láyé lára nǹkan tá a lè bá a ṣe ni. ankaabi bin malikin látọ̀dọ̀ kábọ̀ malik kọ́l ó sọ báyìí pé kúltù ya rasulallah ó òjíṣẹ́ ọlọ́run ọba ìnàmí táwọ̀bàtì lára ìtúbà mi òun an ànkálì a min malik ó ní pé kí n fi sílẹ̀ dúkìá mi sọ́dọ̀kàtà ìlàláhi wa ìlà rasúlì gẹ́gẹ́ bí sàdákà lọ́sọ́dọ̀ ọlọ́mọba àti òjíṣẹ́ rẹ̀ fàkàrà rasúlùláhi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́mọba ní amsika alaika bàbá malik kíkú pàtí owó rẹ̀ fàwọ̀ kẹrùnlá eléyìí nìkan tí ó dáa fún ẹ àwọn àhàdíìsì tí a fọ́ àmúwá nínú tíra yìí bó jẹ̀jẹ̀ pé àwọn àhàdíìsì míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ náàzù ọ̀rọ̀ jẹ́jẹ́ ó wà dáadáa ṣùgbọ́n torí wípé ṣókíṣókí ni àfa ṣe ká mọ àwọn àhàdíìsì kọ̀ọ̀kan tó jọ mọ́ ọ̀rọ̀ wípé à ń promise ọlọ́wọ́n bá pa máa ṣe nǹkan sọ àwọn ìran promise tó ń bẹ òun náà ni àwọn kata kàkalẹ̀ fún wa yìí èyí tí wọ́n ń pè ní anazrul muallak ìjẹ́jẹta sọmọ́ nǹkan tọ́lọ́n bá ṣe báyìí báyìí fún wa àbí tí nǹkan báyìí báyìí báyìí bá ṣẹlẹ̀ máa ṣe báyìí báyìí báyìí anazrul almuallak then anazrul mutlak ìjẹ́jẹ tí a túlẹ̀ a sọmọ́ nǹkankan so àwọn ìjẹ́jẹ tí a sọmọ́ ìmí bẹ tó ṣe yí pé ó lè jẹ́ nazrul lajaj èyí tó ṣe pé à ń bínú àbí nkankan òun la fi sọ wípé tó o bá fi lè ṣe báyìí báyìí báyìí máa ṣe báyìí fún ọlọ́wọ́n ọba tó o bá fi lè ṣe báyìí báyìí máa ṣe báyìí báyìí fún ọlọ́wọ́n ọba àbí nothing mo bá èyí tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú nǹkan tó wà pàmí síbù bí ẹni tó ṣe pé. Pe ó promise ipò òun ó ṣe nǹkan fún ọlọ́wọ́n ọba òun ó ṣe nǹkan fún yẹn kan tí nǹkan báyìí báyìí bá ṣe lẹ̀ ní nǹkan tó wà permissible then èyí tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú tọ́ra ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba gangan tọ́lọ́mbà fi lè kọ́lé fún mi màá lọ ájì tọ́lọ́mbà fi lè bùnmi lọ́mọ màá gbẹ́rù oṣù kan eléyìí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni bẹ́ẹ̀ni èyí tó ṣe pé àsomọ́ kẹ̀kẹ́ ni èèyàn kan sọ wípé líláyà àlàyé náà dúró nù mo jẹ́jẹ́ fún ọlọ́run ọba àsomọ́ ṣàrà ibi máa gbàrú oṣù kan líláyà àlàyé náà dúró nù anahujja àwọn àtẹ́mìr mo ṣe ní ìjẹ́jẹ́ fún ọlọ́run ọba wípé máa ṣe ọmọra láì so mọ́ kankan gbogbo ẹ̀ a ní nǹkan tí ó wà encouraged ni wọ́n promise ọlọ́run pé ó ṣe kankan wọ́n promise ọlọ́run èyí tí ọlọ́run bá ṣe lọ́rùn yẹn lé ẹ lórí òun ni ó múṣẹ ní tí ò ṣe lọ́rùn yẹn lé ẹ lórí wọ́n promise pé ó ṣe àwọn nǹkan wọ̀nyẹn gbìyànjú àti ṣe àwọn nǹkan olóore. gbìyànjú àti máa ṣe nǹkan olóore láì promise ọlọ́run ọba èyí tó ṣe lọ́rùn yẹn lé lórí mójútó yẹn àwọn ìtọ́lọ́wọ́ bó ṣe lọ́rùn yẹn lé lórí gbìyànjú àti ṣe eléyìí ni ìlànà tí mùsùlùmí ti máa tọ́ náà ẹni tí kò bá rí nǹkan tí ó á ṣe ṣe ń kọ́ kí ni ìtànà rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nu hadithi kan ó ní kafaratu nazri kafaratu yemin ìtànà tó ń bẹ fún ìjẹ́jẹ́ òun náà ní irú ìtànà tó ń bẹ fún àwọn àfẹ́sì wọn wá wò ipe ìtànà tó ń bẹ fún ìjẹ́jẹ́ òun ló ń bẹ fún ìtanràn tó òun náà ní irú ìtanràn tó ń bẹ fún ìbúra àmọ́ ìtanràn ìbúra ẹni tó bá búra pé òun á ṣe nǹkan tí ò ṣe é mọ́ àbó búra pé òun ò ní ṣe nǹkan tó para wàá ṣe nǹkan yẹn kí ni ọlọ́run ọba ní kó ṣe ọlọ́run ọba ní fàkàfàrà tùbù ìtọ̀hánù aṣọ̀rọ̀ tì máa sákì ní ọ̀sọ̀ tì máa tó tọ̀ ìmú ní àhìlíkùn ọ̀kìsọ̀tùhùn ọ̀tàhàrí rọ́kọ̀bà fọmọlẹ́mí yẹ́jì fọ̀ṣẹ́yà mùsọ̀lá àti àyàmìn ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أيمانكم ọlọ́run ọba ní ìtanràn tó ń bẹ fún ìbúra yín tẹ́ ẹ bá búra òun náà ní kẹ́ ẹ bọ́ tálíkà mẹ́wàá tó jẹ́ mùsùlùmí pẹ̀lú oúnjẹ tẹ́yìn náà ń jẹ àbí kẹ́ ẹ fún wọn láṣọ àbí kẹ́ ẹ tú okùn lọ́rùn ẹrú kẹ́ẹ̀tú okùn lọ́rùn ẹrú kan ẹni tí ó bá wá lágbára eléyìí yóò gba àwọn ọjọ́ mẹ́ta ṣé tẹ̀léra wọn ní àbólé gba bó bá ṣe rọ ọlọ́run ẹnu àwọn afọ́kùnlé lórí ṣùgbọ́n yóò gba àwọn ọjọ́ mẹ́ta ìyẹn rinlẹ̀ náà káwá padà síbi ẹni tó jẹ́jẹ́ òun náà yóò ṣerú tanra báyìí àyínú àwọn àfáà tán ní ìtanràn ti búra ìtanràn ìbúra tá à ń sọ ó ní í ṣe pẹ̀lú ẹni tí ó bá ó bá fi lè jẹ́jẹ́ tó ní ìbínú nú torí tí yẹn sọ yí pé tó bá fi lè lọ mo jẹ́jẹ́ fún ọlọ́run ọba wípé máa gbáre oṣù kan nítorí wọn múyàn sọrú nǹkan bẹ́ẹ̀ bí bàtẹ́ ni ẹ̀ ń bínú ni so bí bàtẹ́ yẹn sọ pé mo fi ọlọ́wọ́n bá búra ló túmọ̀ sí so ló fẹ́ pé eléyìí ló tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn ṣàfẹ́yà wọn á ní ẹni tó bá fi lè jẹ́jẹ́ tó yẹ pé ìjẹ́jẹ́ rẹ̀ ní n tó bí òun ni pé ó ń bínú àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ so tí ó bá kúrò níbi nǹkan yẹn tí ó bá padà ṣe nǹkan yẹn yóò padà síbi. Si kó ṣe ìjẹ́jẹ́ ìbúra àwọn àfáà míì àwọn ní ìtò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kéèyàn jẹ́jẹ́ pé wọ́n á ṣe nǹkan tí ó da nísìkíyàn sọ wípé lillahi alayya nazarun and ashraf alhamra mo promise ọlọ́run pa pé màá mutí a ti mọ̀ wípé ọlọ́run ọba aláàgbọ̀rọ̀ mutí ìnàmọ̀l hamru wẹ̀lmẹ́sì wọ̀lansọ́bọ̀ azlan orísun amẹ́lẹ̀ ṣọ́ikọ́ ní fọ́ṣítẹ́nì ìbò ìyàká wá lóun promise ọlọ́run ọba kún wọn mutí. so wọ́n ní hadith pé ká ìjẹ́jẹ́ ìtànà tó ń bẹ fún ìjẹ́jẹ́ irú ìtànà tó ń bẹ fún ìbúra ni wọ́n ní irú kéèsì yìí ló apply sí i ṣùgbọ́n ẹni tó bá fi lè búra kó wọn á ṣe nǹkan tí ó da kò gbọ́dọ̀ ṣe yóò dẹ̀ ṣe kí ni yóò ṣe ìtanràn fún un sọ̀wọ́n bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ṣe pé náà jẹ́jẹ́ pé òun ó ṣe nǹkan tí ó da so ipò òun náà gbọ́dọ̀ ṣe so ìtí ó wà kí ni ó wá ṣe bígbà tí wọn fọlọ́wọ́n bá ṣeré ni ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ṣe ìtanràn tó ń bẹ fún ìbúra àwọn mínú àfọ́dẹ̀ sọ pé ó wà applicable sí gbogbo ìjẹ́jẹ ni gbogbo jẹ́jẹ tí a bá jẹ́jẹ tá a bá padà ní ìkápá àti ṣe mọ́ tá a bá ní ìkápá àti ṣe tá a bá ní ìkápá àti ṣe a gbọ́dọ̀ ṣe ni ẹni tó sọ yí pé líláyà aláyà another and hauja mo promise ọlọ́mọ pé máa ṣe ájì lópin ìgbà tó bá ní agbára àti ṣe ájì yẹn ó gbọ́dọ̀ ṣe ni ṣùgbọ́n tí ò bá lágbára àti ṣe hajj abẹ́ni tó sọ pé ní láyé aláyé northern and asuma sharan mo promise ọlọ́run ọba wípé máa gbàwé oṣù kan tí ò bá lágbára àti gbàwé oṣù kan máa ń kọ́ pé ara ti lẹ kí ni ó ṣe wọ́n ní irú situation bẹ́ẹ̀ kàfàrà ìbúra ta ti mọ̀ yẹn ó wà applicable sí i ṣùgbọ́n tó bá ṣe pé ó bá lágbára àti ṣe ò gbọ̀rọ̀ ṣe ni yíhun ló lè fi mórí bọ́ wájú ọlọ́run ba ṣùgbọ́n tí ò bá lágbára àti ṣe ń kọ́ wọn ni kò san kò ṣe kàfàrà ìbúra tá a ti mọ òní kó bọ́ aláìní mẹ́wàá àbí kó fún wọn láṣọ wọ̀ àbí kó tú okùn lọ́rùn ẹrú tí ìwọ alágbára ti ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò gbàwé ọjọ́ mẹ́ta tẹ̀léra wọn ìyẹn fún ẹni tó bá jẹ́jẹ́ láti ṣe nǹkan kò wá padà lágbára àti ṣe nǹkan yẹn mọ́ ntí e kúrò nínú ẹ̀jẹ̀ tó jẹ́ òun náà ní wípé kó ṣe nǹkan yìí eléyìí wàláwà alam òun ní tí ó tẹ̀wọ̀n jù ìpè kàfàrà tó nàdìrì ìtanràn fún ìjẹ́jẹ́ òun náà ní ìtanràn fún ìbúra tá a ti mọ̀ ìyẹn fún ẹni tí ò bá lágbára àti fòfíìlì gbà ṣùgbọ́n tó bá lágbára ó gbọ́dọ̀ ṣe so eléyìí lórí ìjẹ́jẹ́ nìyẹn so ká gbìyànjú láti jìnnà sí ìmọ̀ jẹ́jẹ́ ìmọ̀ promise ọlọ́run àbí ìmọ̀ fi orúkọ ọlọ́run ọba promise ká jìnnà sí irú nǹkan bẹ́ẹ̀ yẹ́n bó jẹ́ pé ibi tí ìbúra náà ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́ṣán wa lórí yẹn náà wàlá tẹ́jà àlùlá ọdún tán lé àìmánìkún ẹ mọ́ sọ ọba di nǹkan ṣe é bí ìbúra bẹ́ẹ̀ náà níbi ìjẹ́jẹ́ ọkọ̀ṣun wa náà nípa pé anabi sọlá asam ó kọ̀ fún wa ìmọ̀ àjẹ́jẹ́ ó sọ pé iná wò láyà àti ìkọ̀ ẹ̀rí iná máa yóò sọ̀rọ̀ jù bí iná ìbáfẹ́ kò ṣe nǹkan tí máa mú dáadáa wá fún mi ọ̀nà tí ọlọ́run ọba máa fi ń gbà nǹkan lọ́wọ́ ẹni tó já wọn ṣé ò fẹ́ ṣe ni so ká gbìyànjú láti máa ṣe dáadáa ká gbìyànjú láti máa páyọ ọlọ́run ọba ìdíṣe dáadáa wa ká má so mọ́ pé tọ́lọ́n bá ṣe báyìí fún mi náà ṣe báyìí fọ́lọ́hún kọ́lọ́mọ subhana wa ta'ala kí o fún wa ní àlékún nípa àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rìn lẹ́sìn ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام نعم Thank you. téèyàn bá jẹ́jẹ́ èyí tó bá ti jẹ́jẹ́ kò bá ṣe pé ìgbà ìmọ̀ kan ni ló gbàgbé pé mùsùlùmí ni tó bá ti jẹ́jẹ́ yóò fòfin lè ìjẹ́jẹ́ tó bá jẹ́ àwọn òfin tó rẹ̀ sọmọ náà ni tí a ti kà kalẹ̀ yìí ṣùgbọ́n wáyé pé nǹkan tó lágbára àti ṣe ni nǹkan tó jẹ́jẹ́ lé lórí yóò ṣe tó wáyé pé nǹkan tí ó wà lágbára ni dem situation bẹ́ẹ̀ yóò ṣe ah, ìtànà kejì tí a sọ wallahu alam. naam. káṣàdúrà káfọlá anábì tọrọ kò sínú ṣe sí àwọn ẹni ṣíwájú wa àwọn sàbí anábì wa muhammad sallallahu alaihi wa tó máa ń ṣàdúrà àwọn fọlá anábì tọrọ so tó bá ṣe pé nǹkan tó dáa ni àwọn ní ó ṣíwájú wa máa ṣe ni níta máa ń ṣe òun ni pé kí ọbẹ̀ náà bá pẹ̀lú orúkọ rẹ̀ sòkan bẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú orúkọ rẹ̀ eléyìí ni tí wọ́n máa ṣe àbí kí wọ́n ka alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pé ọlọ́run wọlá anábì ṣe báyìí fún mi kò sínú ìṣesí àwọn ènìyàn ìṣíwájú àwọn sábà rẹ̀ tó wà nílá àlẹ́mú wọn ṣe anamisa lásán ló fi yẹn kọ́ wọn so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wà láwà àlẹ́ bí yẹn ṣe lè fi orúkọ anábì bẹ́lọ́n ẹ ìtàwọn yẹn máa ń ṣe náà ni pé èrè ọlọ́run wọlá anábì ṣe báyìí báyìí fún mi àdúrà tí mo ṣe ìwọ ọlọ́run wọlá anábì gba àdúrà yìí eléyìí kò sínú ìṣesí àwọn sọ̀hábà rẹ̀ wà nílá àlẹ́ ṣùgbọ́n tí yẹn bá ní ìrí ọlọ́run wọlá ipe mo ní ímánì nínú ànábì rẹ̀ gba àdúrà mi eléyìí iṣẹ́ olóore yẹn lò iṣẹ́ olóore tí yẹn ṣe ló fi ń bẹ lọ́run bí àwọn èèyàn mẹ́ta tí wọ́n travel tójú wa fẹ́ rọ̀ tán wá kó sínú cave ṣùgbọ́n àpáta ńlá kan ó padà rébọ́lẹ̀ tó di ojú cave yẹn àwọn aríbi bọ́ta kálukú wá ní kí n kálukú yí kó mọ owóṣẹ́ dáadáa tó ti ṣe láti lè fi bẹ lọ́hùn kọ́lọ́hún bá kó gbà wá nínú ewu tí a wà yìí so ìkànnì wọn òun wo pé iṣẹ́ dáadáa tó ń rògbò ń ṣe òun ni pé òun máa gbé wàrà wá fún ìyá àwọn àti bàbá àwọn ìgbà tó ń gbé dé lọ́jọ́ kan wọ́n ti sùn òun ò rẹ̀ fẹ́ jí wọn so òun rí mé bẹ́ẹ̀ títí tí àṣùbà fi tó so nígbà tán rí òun tí wọ́n jí inú wọn dùn ó ní ìrẹ̀ ọlọ́run tó bá ṣe pé torí tiẹ̀ mo fi ṣe kan báyìí kó wa yọnu ewu yìí àpáta yẹn ṣí díẹ̀ ìkejì náà onírè ọlọ́run mo ní ọmọ ọ́nkù kan tó ṣe pé mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n èyí tí màá fi lọ tọrọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó torí pé kò súnú àwọn tí ò lè fẹ́ ni èyí tí màá fi lọ tọrọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó mo kàn fẹ́ bá aláṣepọ̀ kí n jùlẹ̀ ní ìtọrọ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó mo fẹ́ fi owó tí mo ní láti lè fi kó nírógà ó tọrọ nǹkan lọ́wọ́ mi ṣùgbọ́n nǹkan ẹ̀ mo sọ pé mi ní ṣe fún àfi tó bá dé kí n bá òun láṣepọ̀ so ọmọ yìí ó padà juwọ́lẹ̀ ṣùgbọ́n pàtó àwọn fẹ́ máa ṣe ló sọ fóun wípé páyọ̀ ọlọ́run ò gbọ́dọ̀ jábálé mi nìyí láì ń ṣe lọ́nà ẹ̀tọ́ ó rọ̀rọ̀ tó sọ yẹ bí ìgbà tó ṣe yí pé èèyàn ṣọ́ọ̀kì yàn pẹ̀lú nǹkan ni ó lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè ga wọn bẹ́ẹ̀ rí ọlọ́run tó bá ṣe pé mo jáwọ́ ń bí kínní nítorí tèrè ọlọ́run ọba kó wa yọ̀ǹdò wàhálà yìí ẹnì kẹta náà sọ títí ẹ ó ní èèyàn kan òun gbà síṣẹ́ kò wá gba owó ọ̀yà rẹ̀ tè lọ owó ọ̀yà yìí ni òun wá bá invest yẹn ìgbà tó dé ní ọjọ́ kan ni pé ẹ sanwó ọ̀yà mi fún mi ó lò ní lọ sí agbo ẹran yẹn ni lọ kó gbogbo agbo ẹran yẹn ó lẹ́ni yẹn sọ fún gba ẹ má fi mí ṣe ẹ̀yẹ ó lọ sọ fún wípé owó ọ̀yẹ tó gbàǹjọ yẹn òun ni mo invest ló padà di gbogbo àwọn nǹkan yìí olóhùn ní ìrẹ ọlọ́run òun náà wá ní ìrẹ ọlọ́run tó bá ṣe pé kíní yìí mo kó fún ẹni yìí nítorí títí ẹ kó ayọ eléyìí ni apáta yẹn fi ṣe ó fi ṣe pátápátá so eléyìí tán ṣe yìí wọ́n fi ṣe dáadáa wọn wọ́n fi bẹ̀ lọ́wọ́ so lára ṣe dáadáa tí yẹn máa ṣe jùlọ òun náà ni imani so kéèyàn ní mọ́ni inú anabi sọlọ́lá ọ̀sọ́lá èèyàn lè fi bẹ̀ lọ́wọ́ bá eré ọlọ́run wọ́lá imani tí mo ní sí anabi muhammad sọlọ́lá ọ̀sọ́lá wọ́lá àfẹ́ tí mo ní sí anabi sọlọ́lá ọ̀sọ́lá ṣe báyìí báyìí báyìí fún mi so èèyàn fi ṣe ààrẹ òfin bẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ìrí ọlọ́run wọlá ànábì ṣe báyìí fún mi eléyìí ò sí nu ìṣesí àwọn ẹni ìṣíwájú so kò jẹ́ bí a ní ẹṣin jẹ́ wà láwà àlà náà. nínú tí ó kọ́ ẹ̀kọ́ tó sọ yẹn ṣùgbọ́n ló fọ́ lọ́wọ́ kọ́ orí ẹ̀ náà ní àwọn ẹgbẹ́ ti sílẹ̀ rẹ̀. ká má ti sí tóun náà gbà á ó ti di póun náà ló búra yẹn so ní ti sin bá sọ fún yí pé ẹ fọlọ́ ń búra so tẹ́yìn wá fọlọ́ ń búra lórí irọ́ so ẹ wà guilty lórí ẹ torí pé mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín gbọ́ mo fi ní ẹ fọlọ́ ń búra. So, tẹ́yìn bá mọ̀ pé nǹkan tẹ búra lé lórí òrí bẹ́ẹ̀ àbí nǹkan tẹ fẹ́ búra lé lórí òrí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ búra lórí ẹ̀ èyí gbọ́dọ̀ búra lórí rẹ̀ ni so torí ẹ̀ la fi máa ń ní almustahlif àti alhalif almustahlif òun lẹni tí wọ́n ní kí ó búra àti alhalif ẹni tó búra gangan so tí n bá ní ẹ fọlọ́hún búra àníyàn tẹ́mi fi sọ fún yín pé kí ẹ fọlọ́hún búra ọ̀hún lórílẹ̀ kò ń ṣe àníyàn títí tẹ́yìn bá búra tẹ̀lé pé nkẹtẹ búra yóò kò rí bẹ́ẹ̀ mi ṣe rò ó yẹn so ẹlẹ́ṣẹ̀ ni ẹni tó búra yẹn so ẹni yóò dẹlẹ́ṣẹ̀ lórí àníyàn ẹni tó ní kó búra àfi jẹ́ pé ẹni tó ní kó búra ó jẹ́ alábòsí lókun ìgbà yẹn ni yóò jẹ́ lórí àníyàn ẹni tí ó búra àwọn sàbí méjì kan ti ń lọ ńjọ́ kan àwọn mú àwọn kẹfìrí wọn pàdé wọn lọ́nà ọmọ àwọn méjèèjì wọn fẹ́ pàkànnú wọn ni ṣùgbọ́n ẹnì kejì wọn rẹ̀spẹ̀tì òun òun wá ní ọmọ ìyá àwọn lẹ́ni yìí sọ́dọ̀ àtúntàn lè fi lẹ̀ bọ́ ṣe fòun lẹ̀ wọn wá ní kó búra ó wá búra ipò ọmọ ìyá àwọn kò lẹ́sọ̀ ọmọ ìyá rẹ̀ sínú gbàtàndọ́dọ̀ anẹ́bísọ̀lá asálàm wọ́n fi ọkùnrin yẹn lẹ̀ gbàtàndọ́dọ̀ anẹ́bísọ̀lá asálàm ó wá sọ fún anábì ní ọmọ ìyá ẹ̀ náà ni torí pé kí ni ọmọ ìyá ẹ̀ islam ni se ṣé ọmọ ìyá rẹ̀ nínú islam lẹ́ni ẹni kó búra lé lórí eh, that is ọmọ ìyá bóyá bàbá kan ló pa wọ́n pọ̀ ní àbí kìá kan ló pa wọ́n pọ̀ lẹ́ni tó ní kó búra ló fi ní kó búra yé lórí ṣùgbọ́n òun búra lórí àtìgbà rẹ̀ ẹlẹ́ ṣùgbọ́n torí pé alábòsí làwọn yẹn so ìbúra yẹn kò ní máa bẹ lórí àníyàn ẹni tó ní kó búra yóò máa bẹ lórí àníyàn ẹni tó búra ṣùgbọ́n bá ṣe pé kò ń ṣe ọkùnṣọ́rọ̀ àbòsí ń bẹ́ẹ̀ ẹni tó fẹ́ ṣàbòsí gangan lẹni tó ń búra lẹni búra mọ́ ọbẹ̀ lórí àníyàn ẹni tó ní kí ó búra sọkòdẹ́mí ẹ̀ náà ṣe jẹ́ wàláwà rẹ̀ subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka